أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọgbẹ́ tó pọ̀ fún ọlọ́run àbẹ̀tọ̀rọ̀ ìkẹ́ àtìjẹ fánàbí wa Muhammad tó ní mẹ́fẹ́ kí address kó pọ̀ kọjá lẹ́tà mo fẹ́ lọ straight sínú topic ma wá rọ kálukú ká farabalẹ̀ ma rọ̀ wá ká jọ́ ti àwọn nǹkan kéékèèké fórí tọ́pìkì ó wà ayélé rẹ̀ nípa àsìkò tá a wà yìí irú ìdánilẹ́kọ̀ọ́ tó rẹ̀ ká lọ lọ́rùn bóyá tọ́lọ̀ ń bá ní kí n parí ẹ̀ tí wọ́n bá gbọ́ tó dàjẹ́sì ẹ̀ oronú sí dáadáa wá rù ọ̀rọ̀ ọ̀nà lójú ti láyé àtijọ́ òfin ìjà kìámà kọ́lọ̀ jẹ́ kọ́rọ̀ ó lójú tù staying upright in a troubled society. Islamic guidance for youth. Bóò la ṣe fẹ́ jẹ́ èèyàn dáadáa. Bóò la ṣe fẹ́ dúró déédéé. Ní àwùjọ tó ti dojú, àwùjọ tó olúkú mọ́sù àwùjọ tí gbogbo ẹ̀ ti dàrú troubled mo láìkì èbó yẹn pọ̀ troubled society àwùjọ tí ó tí ò lé èèyàn mà àwùjọ tó jẹ́ pé ìlà ìlò dàrúdàpọ̀ gbogbo ló sọ wàhálà ìfòòró ìdààmú orí ibú òfò ìráre ìsìnrìn ìyapa ọlọ́run ìmáṣe tí ọ̀dá lọ́tẹ̀lẹ̀ ń bẹ̀ bóò làwọn ti fẹ́ jẹ́ ní ọlọ́run bọ́yá kí n tí mọ̀ ń so lè yí ọ bóò ló ti fẹ́ wọṣọ funfun tí ò ní di dídọ̀tí tọ́jẹ́ pé iwájú rẹ̀ èkó pupa wọ́n ń tà bẹ́ẹ̀ ẹ̀yìn rẹ̀ epo pupa apọ̀ ọ̀tún epo pupa apọ̀ òsì epo pupa is it possible ìwọ wọ sọ white tọ́ ọba lò rẹ̀ wájú ta lọ́ bàbá dì elépo o tó fẹ́ rí fàájì é e, elépo ọ̀wá tí ẹ gba bọ́ọ̀tù right side àwọn bá pàdé ilẹ̀ elépo ọ̀rọ̀ mọ́ wà dáa ẹ̀ wá tí ẹ gba eléyẹ ọba tó fẹ́ fún òfìdí máa gba òfin gbádà lọ ojú pàdé eré kò ní pa ìtumọ̀ tá a fẹ́ sọ lórí lọ. bóò la sọ funfun rẹ ni ò ṣe ní ìdí pupa sọ lẹ́yìn ọ̀dọ́ mọ̀ bá sọ̀rọ̀ ẹ̀yìn student ni mò ń bá sọ̀rọ̀ afẹ́ kó farabalẹ̀. àdánwò ti dé wàhálà ti dé àwọn ọmọ ti lọ lórí burúkú àwọn ọmọ ti bẹ ní òfò òfò wọ́n tẹ̀ ní ìráre wọ́n tó fi akọ ọlọ́run bóòlù ẹ̀yìn òde ní ìjọ ìwọ̀n báyìí stay upright in a troubled society Islamic guidance for the youth àpò níbi àkọlé ìkọ̀ ìyẹn ni ó gbé mi lọ sí wípé jọ́ńtò ìtọ́gbọ́n àwùjọ bá a wà yìí lọ troubled society kí corrupt society kí godless society àwùjọ bá a rí pé àwọn èèyàn jẹ́ ní ọlọ́run mọ́ àwọn èèyàn ti jẹ́ ní èṣù ọ̀yá ẹjẹ́ bẹ̀rẹ̀ ní ìlú kan nínú ilẹ̀ Yorùbá mo ti wọ́n wá sí báyìí o àwọn ọmọ eighty Abẹ́òkúta ló ti tẹ̀lẹ̀ lókun sí màá sọ ìfọ́fẹ́lẹ̀ Ìbàdàn náà o àwọn ọmọ sixteen seventeen ọdẹ ìpé mẹ́ta ni wọ́n èkó jẹ́ pé ọjọ́ orí ẹ̀kọ́ jù nineteen ẹ̀mọ́ tí wọ́n ṣe wọ́n dẹ̀ lọ gé orí gẹ́ wọ́n dẹ̀ pa gẹ́fẹ̀ẹ́ndì wọn òun náà ti wọ twenty wọ́n wá pa mùsùlùmí gbogbo wọn wà lẹ́yìn ọ̀bẹ lórí íńtánẹ́ẹ̀tì mo ṣí àrẹ gbà yẹn wọ́n dẹ̀ pa gẹ́fẹ̀ẹ́ndì wọn ọmọ tí wọ́n bá ṣe ìsìnà mùsùlùmí gbogbo wọn lọ lẹ́yìn owó kó lè sí làbàlá tó wà lọ́wọ́ mùsùlùmí ni wọ́n fẹ́ kí ọ wọ́n bẹ̀ mọ́ ọmọ ọlọ́mọ ọmọ tínéjà àfáàfẹ́ ìbánilà bẹ́ẹ̀ tẹ́fóòrù kéèyàn ọmọ tẹ́fóòrù ti bá ń di wáàtí o àhà ẹ̀jọ̀ tó ní ọlọ́run wáàtí yìí tó ń tàbí orí tọ́píìkì mo ní a àwọn tó mú tọ́píìkì ọlọ́run ọ̀tọ̀mọ sọ́nà kọ́lọ̀ ọkọ̀ ìrẹ́ náà sọ lákọjá ẹ̀rí sọ́rọ̀ ọmọ jẹ́ sọ tọ́lọ́ fi bínú o àwọn ọmọ yìí mo sì ń ka mo sì fẹ́ máa sọ fún wọ́n wá pa ọmọ obìnrin wọ́n gé wọ́n ju àwọn nǹkan kan nú wọ́n fẹ́ fi ṣe ritual oògùn owó wọ́n wá interrogate wọn they were interrogated kí ló dé mùsùlùmí lẹ́yìn lẹ́sẹ̀ ẹ̀ta àwọn ọmọ eighty state ọmọ tí ó ẹsẹ̀ parí ẹsẹ̀ three kódà ẹ̀ta education rẹ̀ bá slow nígbà táwa bí lọ secondary school eight eight àwa máa ń pọ̀ wọ etí ìyá àákùnrin díẹ̀ ká tó parí kí ni o ss3 ọmọ sixteen seventeen nineteen àwọn bẹ́ẹ̀ tí bá fún wọn ní ìfọ̀tí tó gbóná wọ́n máa rálẹ̀ mú ni tí mo ní sábà tí mo fún ní ìfọ̀tí tó gbóná ṣẹ̀lẹ̀ ọ̀kan ọmọ gbáyàn lè tí o ọ̀kẹ̀lẹ́ sọ̀rọ̀ ní o àwọn bẹ́ẹ̀ tí ìbá fún wọn fọ̀tí àfa wọ́n máa rálẹ̀ mú They are small, small boys. Wọ́n dẹ̀ pàwọ̀ ìdí ọkọ̀ omi. Wọ́n ní kò làwọn fi àwọn lórí Facebook page kan àbí group kan. Pépé ní àbáfẹ́ sóhun owó yọ close group ní o. Mo rí sọ screenshot group yẹn. Bàbá aláwo olórí gbogbo kan ọba ọlọ́run kan ló kéré jẹ. Ọwọ́ á kọ́ àwọn ọ̀dọ́ ní òfò. Gbogbo ẹ̀yọ́ wọn bẹ̀rù Android phone ń bí tẹ̀sí wa secondary school ọlọ́run jẹ́ gbádùn ní ìgbádùn tó ń kàn. Ìwọ́n tó ọba wà ní sẹ́kọ́ndì sí èèkó lówó tóbi rẹ bára fóònù fún ọmọ fẹ́ bá yé rẹ jẹ́. Sọ pé dájú mi ní onídìgbò mọ́mìnì UK, ìkan wà Canada, ìkan wà Australia, ìkan wà America, ọwọ́ lóun fẹ́ rà ní ẹjọ́, ẹ máa bí kẹrà fún mi, ẹ rà àwọn ìwò kárí Arabic English sọ̀rọ̀ mọ́sílẹ̀ ẹ̀rọ àwọn àwọn èsìsì tó bá jẹ́ sáyẹ̀nsì ní chemistry tó bá jẹ́ kọba ṣe accounting kankan ètì kára lórí wà sí máa mọ́ owó tó bá fi ń pè lọ ìwọ́n tó bá ní gbọ́dọ̀ sọ́ di àwàdà ń tọ́ka ó dìde yóò ta ìparí torí wà tó bá yàn tó jẹ́ ní mo fẹ́ ṣe àwọn ọmọ ìdẹ́ pa òbí ọmọ ọlọ́mọ wọ́n bẹ̀ kó fún rẹ̀ wọ́n fẹ́ sóògbò question number one ká ní wọ́n bá fẹ́ wà rí ṣe ṣé wọ́n lè bẹ lọ́wọ́ ká pa àwọn náà àti tìlẹ́gà tí wọ́n fi jẹ́bi ọmọ ọlọ́mọ lẹ́kọ̀ọ́ ọmọ tó fi yọ ọmọ lọ́wọ́ wáyá wọ́n pàdé lẹ́sìn yọ ọmọ ṣiṣẹ́ yọ ọmọ bá wọn lówó àwọn ó ti lè ká ìfún wọn ti sọ ọmọ yẹn sínú bàlújẹ́ wọ́n sọ bàbá àgbẹ̀ sínú bàmújẹ́ wọ́n sọ ẹ̀gbọ́n àgbẹ̀ sínú bàmújẹ́ sáwọn náà bẹ lọ́nkọ́lọ́ sọ wọ́n sínú bàmújẹ́. nọ́mbà tù ẹja wa sọ pé wọ́n sọ oògùn owó wọn lówó sówó lọ́kàn ọmọ sixteen seventeen nineteen have they achieved anything in this world? ṣé tọ́ba tiẹ̀ wà lówó ṣé wọ́n mọ̀ ọgbọ́n mọ́tò ní

ọ̀pá ní secondary school ní age fifteen ọ̀fọ̀ tó méjì kọ̀ọ̀sẹ̀ tí lọ age kéde o eighteen oṣù freedom age nineteen tí wọ́n bá ti rówó ó sì gbà àfọ̀ọ́bà sọ̀rọ̀ ìwọ ọ̀lọ́ sùkúù bá wọn ó sì gbà pé fẹ́ẹ́ tí lọ́ọ̀nì lọ́wọ́ ṣe sọ wá nínú rẹ̀ wọn kó o tó lè máa rásọ gidi gba ẹjọ́ gbàsọ gidi fún ọ ọlọ́ọ̀fọ̀ orí jẹ̀bi ọ̀wọ́n

wọ́n ti wọlé lẹ́gbẹ̀ẹ́ tó ti kíláàsì rẹ̀ wọ́n ọ̀rọ̀ tí rẹ̀ pé àtúnlọ̀ kan bẹ̀rẹ̀gbẹ̀ẹ́ sùn wa tí máa bá wa ń sọ ìyá àwọn èèyàn máa ń gbà sọ gidi fún ọ onígbọ̀wọ́ náà ti méèkẹ̀ láì ṣe tí wọ́n sọ yà ní òye wọ́n máa gbà sọ gidi fún ọ máa wúrọ̀ àwọn bàbá àdúgbò wọn máa sọ jẹ wọn kọ̀ ní kan gbà sọ àkàrà kan fún nígbà àtúnú àwẹ̀ tán bá rí fún ọ náà dáadáa wọ́n máa wá gbé tilé yá fún ọ táwọn ẹni tó rẹ̀ ní 21 22 25 fún ọba fẹ́ jọjọ́ lórí sí tọ́ọ̀ báwọn èèyàn fẹ́ dáadáa sí jù á mọ́ customer àbí náà mẹ́kẹ́lẹ̀ ọwá sáré fẹ́ freedom ní 1920 ọwá lọ sáré fẹ́ sóògùn owó kò lòlò ó tètè kù sóògùn kéṣùwàmù kéṣùwàmù eléyìí tó pa àwọn mẹ́ta àwọn ọmọ under twenty tí wọ́n pa gẹ̀ẹ́sì. another case tó ọba rẹ̀ tí wọ́n lọ sẹlẹ̀ ń lu agbábẹ̀ bí náà ọmọ ẹjẹ́ ẹsẹ̀ táwọn náà para wọn torí gẹ̀ẹ́sì lọ sáàtù gẹ́gẹ́ lórí íńtánẹ́ẹ̀tì náà a tún wá rí àwọn ọmọ sùkúù nígbà kófíìdì sùkúù kan bẹ́ẹ̀ bàbá ìrìn dákọ̀ láàrin pé wọ́n fi sùkúù pa ní february kí sùkúù ọ̀wọ́lé partially ní júùnù lẹ́yìn rẹ̀ wà ẹ́ kì bẹ̀rẹ̀ sùkúù kan bẹ́ẹ̀ bàbá tí sáà sùkúù lọ sọ fún mi ọmọ tó foyún ṣe wà ẹ́ kì wọ́n lọ bí mẹ́sàn-án ìbéèrè ta ló fún wọn lóyún ìbéèrè sóyún lọ́kàn náà rọ̀ ìbéèrè ìgbàwó náà so ìdí ìbéèrè àáfàá wo ló so ìdí wọn fúnra wọn ìbéèrè iṣẹ́ wo náà ti kọ́ yanjú tọrọ ọmọ fi kan ọmọ ìbéèrè ẹn tó fún wọn lóyún sọ́fẹ́ẹ́fẹ́ wọn ni àbọ̀sáré jẹ́ ń ìbéèrè tọ́bá lòun ọ̀fẹ́ wọn máa ta ló lùsì ìgbàgbọ́ yẹ̀ bá mi lọ trouble society mo ti sọ ọmọ nínú jẹmọ́ àtọ́wá wá rí bẹ́ẹ̀ kí làwọn àdánwò tó wá sọ àwùjọ ìkàkùkà tó jẹ́ pẹ̀yìn ọ̀dọ́ ẹ̀yìn lè sọ dàbẹ̀ àfáà nítorí pé ọ̀dọ́ eégún máa ń wà lára ọ̀dọ́ ó rẹ̀ fẹ́ tó èlé sí iwájú mọ́ọ̀sì nàkọ́ bí òun sọ̀rọ̀ ní ṣúná mọ́ọ̀sì níbolúwájú sáyé ìlú máa gbọ́ mi ó ń gbé ibi kan bẹ́ẹ̀ ní ìjẹ́pẹ̀ ìyẹn lè máa bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀yìn lè bẹ́ẹ̀ bí two hundred times tẹ́bi bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbèdè lọ sí tù bàbá mi kò lè bẹ́ màmá mi kò lè bẹ́ èmi nìkan mo lè bẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo lè bẹ́ bẹ́ẹ̀ tí kò fi bá ṣe bẹ́ẹ̀ ńlá nìkan sí tù jẹ́mọ̀ sọ́kọ Yorùbá mi lọ ọ̀dọ̀ egun wà tọ́tọ̀ bá fẹ́ fi tọ́lọ́ wà láì ọ̀dọ̀ òjì tọ́tọ̀ bá fẹ́ fi radarada láìsẹ́sẹ̀ ọ̀dọ̀ òjì ọ̀dọ̀ tọ́ bá fẹ́ bojú obìnrin tọ́ bá fẹ́ wọ pátá lásán tẹ́ẹ̀mọ̀ ojú ààrẹ láti bí páyìn ó lè wọ́ sọ ọ̀dọ̀ tó bá fẹ́ ya olórí gbogbo ó lè yà ọ̀dọ́ wọ́n máa ń ní àlèhímà kí mo strong determination ọ̀dọ́ lè nífẹ̀ẹ́nu ẹ̀mí pé wo ìgbà endsars tí ọ̀dọ́ bá ní wà àdúgbò kan bẹ lọ́nà owó dé níbàtàn wá bí ìgbà táwọn ọ̀dọ́ yarí àdúgbò kan bẹ fẹ́ níbàtàn wá yìí àwọn ọ̀dọ́ ti kiri wọ́n dẹ̀ lé àwọn bàbá wọn kúrò ládùúgbò wọ́n ya nínú wọn lọ́wọ́ àti ládùúgbò tọ́já sí pé àwọn ọ̀dọ́ wọ́ọ̀nà láńlọ́ọ̀dù pé tẹ́ ẹ bá tún ṣe wèrè á lè yín kúrò lé bàbá tiwa ẹ̀yin náà lọ lé bàbá yín náà kúrò onígbà mẹ́sẹ̀ ìyẹn ló wá fà kí ló ṣẹlẹ̀ báwọn ọ̀dọ́ sọ àwùjọ di troubled society jẹ́ sọ bíi mẹ́wàá bẹ́ẹ̀. bí mélòó ní ìmọ̀mú kéékèèké tó níbi tí lọ́pọ̀ o tọ́lá fẹ́lẹ̀ ní islamic guidance àkọ́kọ́ mo fẹ́ mu láti mu láti di ara bíbó lẹ́jù àwọn ọ̀dọ́ ti wọn di abóra ọmọ tí ń lò ó tún ọfẹ́ pupa torí àwọn àfá àtàwọn ọmọ pupa jù nígbà bá wá délé tán ní ráyè sóge mọ́ yóò wà dúdú tí ẹ̀ta torí yẹn wá ń gbogbo wọn ọmọ tó ọba ń dóra èṣù wọn ọkùnrin náà nínú ọ̀dọ̀ àwọn náà bá tó gbóra àwọn oṣù nìlá Africa black and shine ó ti tẹ́lẹ̀ lọ́rùn bá ọlọ́run ẹ̀jẹ̀ pupa láyé bí tó bá jẹ́ pé kí pupa bá lo orí máa lù jẹ̀ náà èyí ọdọọdọ ọlọ́run ṣùgbọ́n láyé yìí ọlọ́run ẹ̀jẹ̀ rí máa pupa bí èdè dúkú tọ́lọ̀ ń tẹ́lẹ̀ àgbèrè kí wọ́n fẹ́ pupa sí ibi kẹ́ ẹ máa yí àwọ̀ yín padà ó ti ti báwọn ọ̀sẹ̀ àwọn obìnrin ilé ìkan láìsí tẹ́lẹ̀ o yóò tún wá máa lo kírímù tí ó fún abúra sí ìwọ́n tó bá ń ṣe bẹ́ẹ̀ lọ́sọ̀ lọ́sọ̀ ìwà burú azina ìwà sinà ìwà tí mo gbé ìwà tí mo gbé àfà sórí bàbá wa wà ní ọlọ́ọ̀láwà. tí èdò ní tèmi ń sọ̀rọ̀ lẹ́yìn àwọn ìyàwó tèmi tí mo ní kò sí obìnrin náà láyé tí wọ́n sọ pé pọ̀ bóun ní fornication alhamdulillah ọlọ́run àwa gbogbo tó bẹ lọ́rẹ̀ káàbà ní ìbọn nígbà tá a fẹ́ náà ọ̀nà wọ́n bá yàwó yàwó sùn ilé ìlóyún ti ní boyfriend girlfriend ẹ mọ̀ wá bára yín ní sex ibo lẹ́ẹ̀sì bẹ̀rẹ̀ ẹ mọ̀ kọ́ love òsì ńgbọ̀ bá yá ẹ mọ̀ tàgé ẹ mọ̀ romance tọ́ba yá ẹ mọ̀ kiss ara yín tọ́ba yá seclusion ẹ wà ní kọ́ọ̀ tọ́ba yá ẹ bàbá la yín ṣe sí nàìjíríà so orí kábílẹ̀ ṣẹ̀ríà ìwọ́tọ́ ọba jọ̀dọ̀ tó ò tí ìníyàwó ọwá ní girlfriend ẹjọ́ wá ṣe ìsìnà àwárí ẹlẹ́rìí mẹ́rin ọ̀jẹ̀ one hundred azali fájìlìdú azániyàtò azání fájìlìdú kólàwá ilé mínúmá ní àtàjálìdà sórọ́tù náà Quran chapter twenty four verse two lọ́lẹ̀ wàlẹ́ ìmẹ́jà àpàmílò àwọn bá a jókòó yìí káàkiri lábára tó jí lórí rẹ̀ ní ọkùnrin ní tọ́ dámi lójú ó ti tán bá fún lẹ́gbà wọ́n bẹ̀rẹ̀ sílẹ̀ nínú owó yìí ọlọ́run orí bí ìlú ó súnmọ́ òdúdó oṣù kan kọ́ ọmọ ẹlẹ́ jáde ní ẹ̀yìn rí ó kù ẹgbà mélòó ẹgbà mélòó wà ọ̀dọ̀ ìwọ́tọ̀ ọba rò pé kò lè tí nìkan jáde ẹ̀jọ́ ọ̀sẹ̀ tẹ́sì wà láìsọ ọba jẹ ẹgbà 100 tára rẹ bá wà ní sẹ́yìn ẹranko ní ọ ẹranko tó tó gba ṣẹ́dà kò sí ẹni náà láyé tí ó jẹ̀bi lálá 100 wà láì ọmọ pé nǹkan bọ́ sí ọlá kẹyẹmí ara ìtọ́lọ̀ wa ní kánà ó tó wá fi bá o bẹ́ẹ̀ tó ń wò ó àwọn obì tó wò ó yọ jẹ àwọn obì tó jẹ́ pé òun yọ wọ́n jẹ gidi wọ́n ti lé 20 ìtumọ̀ ẹ̀ ní bọ́ yẹ kó o ti jẹ́ two thousand ẹgbà ẹgbà hundred and twenty o twenty èyí tó fi yẹ kó máa sunkún kó máa túbá torí náà tó orí ìsìnà illicit sexual act ara ń tọ́ba àwùjọ ìjẹ́mi tó bá máa ń gbọ́ kọ́kọ́rọ́ aláfẹ́ láti ìbò ní west bay flight ọwọ́ àti ọmọ kanjo ọmọ pẹ́ẹ́lẹ́sì ọmọ 19 years ó tún sẹ́nu bẹ́lẹ́bẹ́lẹ́ òun wọ́n lẹ́ẹ̀ká mẹ́ta yọ ọmọ ilé ìta àbúrò olùkú ọmọ ilé ẹ̀ ń sẹ́nu bẹ́lẹ́bẹ́lẹ́ òun wọ́n náà ti ẹ̀wọ́ tó ti yé ó tún òun nìkan kọ́ ló súnmọ́ ní òun kọ́ ló lóyún lóhun lòun lóyún kéjì tí wọ́n mọ́ òkè ó tó rí sí láti dìbò àtọ́wọ́dí òun ọ̀gbọ́mọ fún kì í tọ́jú òun kì í sí ọ̀gbọ́mọ fún ni àmọ́ òun kọ́ ló lọ́mọ ẹnu mi fẹ́ sì ni òun kọ́ ló lọ́mọ ó ti ṣóò pé ọmọ àkọ́wò lọ́mọ ọ̀gbọ́mọ fún èyí tó gbọ́jú ẹ̀ ló ti kiri ló gbọ́mọ fún sẹ́ẹ̀mọ̀ ìtumẹ̀ ní pé kò sódì kí ló lónìí ìwọ́tọ̀ wá wà ní mọ́sálásí súnà mọ́k suna ọmọkọ̀ mọ́sálásí súnà ànàbí súnà mọ́k tó ti yé ní èdè nínú àkọ̀wé ogun níbo ló jí bàtà ìjọ wà pàdé òfòlọ́ níjọ́ tí kan àwọn àfa àwa ti àti wà náà táyì kú òláyé àwọn òní ẹ̀fẹ́ súnà àfẹ́yàwó ni àlọ́kọ̀ ìjọba náà wà pàdé òkòló o lè òkè náà náà ìjọba bọ́lọ̀ òun sọ́lẹ́mì rẹ pé èmi á lì tí kú lẹ́yìn ìyàwó kankan fẹ́ èmi ò máa ń tí kú èmi já kò ti dà àìṣà ọ àìṣà gbọ́dọ̀ wà ọ̀rọ̀ ẹ̀yà kò sàìṣà à kò tó tẹ́lẹ̀ àìṣà àìṣà dà èmi àìṣà kan ọya ọkọ̀ èmi fásímà tani fásímà lóyún ọ̀dà nàbílà ńkọ́ màmúdà kí a ló kọ́ jẹ́ jẹ́

sórí bá wá ń sọ lónìí àwọn alárí sí pírọ́blẹ́mù ìṣe normal thing níjọ́pẹ́ àwọn tó bá ti wà ní yunifásitì ní campus àwọn èèyàn fi máa ń sókè ní wọ́n fi ń sókè tọ́jẹ́ pé ìwà àkóbi ẹ̀ máa bára ń ṣe lásàlásà kódà lẹ́tọ́rọ̀ ọmọ wo ló jẹ́ káwọn lẹ́tọ́rọ̀ náà olùkọ́ àgbúgbà àwọn ọmọ tó ń sẹ́wà lẹ́jáwà náà máa wó wọn láta ká máa bá wọn ṣe ìsìn náà ìlọ́fà àwọn coldroom lecturers méjì òní tán bá wọn ọlọ́mọ obìnrin ṣe sì náà ìwọ́n dé pẹ̀lú pé àti kí máa wá wọ́n lọ lẹ́yìn ọkọ bọ́ bá fẹ́ mi nílànà ṣẹ̀ríà lẹ́yìn ìyàwó tí n bá fẹ́ ìrìnbó mi olóbìnrin sí ọlọ́run dẹ̀ sí lọ́rùn fún ara ń tọ́ sọ àwùjọ di troubled society ìwà sí mẹ́tẹ̀lá alẹ́kìmọ́ alẹ́ gambling tẹ́tẹ́ ìjọba tí kò pè àwọn tó sọ àwùjọ yìí ilé sọ́pẹ́ oúnjẹ bí mẹ́wàá tí méjìlá ìwà bọ́nu sórí pẹ̀lú so orí tẹ́tẹ́ kó tó kọ́mọ̀ láàrin ẹ̀mí yúù ọwọ́ àwọn tó sọ tẹ́tẹ́ di orí ibú ńlá lásìkò yìí android phone wọ́n tún ní promo code lo promo code wèé dàdá nílé súpó arògbòmú there are some Facebook pages even there are some applications specially designed for gambling for what betting bet pẹ̀lú fóònù àwọn website ọ̀bẹ tó lè tàbẹ̀tẹ̀ àwọn applications in bẹ to lè tàbẹ̀tẹ̀ àwọn pages YouTube Facebook àwọn Telegram channels àwọn YouTube tó jẹ́ pé wọ́n máa fún ọ ní update àti kóòdù tó lè lò wọ́n yá wá sórí igbó wá wọkọ̀ òfo wá wọjá ànàmọ́ olo kóòdù báyìí àwọn ọ̀dọ́ dẹ̀ ń ta ìwọ́n náà gbọ́dọ̀ tẹ̀lẹ̀ ní òní síbẹ̀ẹ̀sì wọ àwọn tí wọ́n kú alẹ́ lómi owó tó kó bí sí bẹ́ẹ̀sì ó lé ní 500 million tó bá ń gbọ́ àwọn voices táwọn èèyàn send sórí pánẹ́ẹ̀tì gbà náà yàtọ̀ sáwọn èèyàn jẹ́ kọ́mẹ́dì àwọn èèyàn tẹ̀lẹ̀ gangan ah mo láti ní Yorùbá gbọ́ báyìí àfẹ́ẹ̀mí láàká ìlú àwọn èèyàn fẹ́ sọ ogún di kéde o ogójì kọ wọ́n fẹ́ sọ ogún di 1 million wọ́n wá lulẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹjá kúrò wa ìtẹ́ ẹjọ́ máa wa ìná tẹ́ ẹjọ́ dàn mo rọ̀ yín torí tọ́lọ́ ẹ má ta tẹ́tẹ́ oríṣiríṣi bẹ́sìn láwọn àdúgbò lè ṣe kíní kan chance kíní kan kíní kan ludo oríṣiríṣi má tẹ́tẹ́ lójú ayé má má ta tẹ́tẹ́ lórí internet má ta lórí application irú owó tó fẹ́ fi ta tẹ́tẹ́ lọ wo tó lè fi ṣe adúgbọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn tó jẹ́ pé èè máa dájú àwọn òbí rẹ̀ náà ń fún ọ níwọ̀nba owó tọ̀ ná ọ̀yá nítẹ̀lọ́rùn ìtí wọ́n ń fún ọ kò tó ọ àgbíríjì ó ní di five naira wọ́n fún ọ ní two naira so because wọ́n á fún ọ manage it a day is coming tó ní di five naira tí wàá rí fifty naira bọ́lọ̀ ṣe máa ń ṣẹlẹ̀ ayé nù àwa náà ti lo àwọn àsìkò kan rí tọ́jẹ́ pé àìlówó lákàntì àjẹ̀ tó lo àwọn àsìkò kan tọ́jẹ́ pé àlè má lówó lákàntì kódà táwọn ọmọ méjì alówó lákàntì gan kíru wá bá ti nípa bí ó ṣe ìgbéraga kíru mi bá ní two hundred thousand lákàntì olùdílé ní ìlówó lọ àbábà ìyàwó mẹ́ta àwọn ọmọ kò tó wọn ná kò tẹ́ kí ni jàmá kí n bá ní five hundred thousand lákàntì kò sí ta ní gan ìlówó lọ torí pé ètò sọ́tà láti fáwọn sáà mi tí n bá ní one million gan olùsìn ní kò sọ sálárì oṣù kan àwọn sáàfù mi wà láì bẹ̀ tí lo sẹ̀mí ayé kan lọ tá a lè dára iṣu kóńgò kan rà kí ló ń sẹ̀yìn ọ̀dọ́ yìí ẹni èrò ló sọ́lọ̀ mi ìwọ rírí rí gbin àgbàdo lẹ́yìn àṣubú yìí ah, ọyà ti gbin àgbàdo síwájú wa o kọ́ wá di ẹ̀yìn mọ́ kan lọ kà sọ́tẹ̀lẹ̀ kó gbin àgbàdo mọ́ndé kọ́ lọ ká ní tuesday sọ́tẹ̀lẹ̀ kó gbin àgbàdo ní january wá kọ́ lọ ká ní january tààtì àgbàdo ló kéré jù ká tó wá sọ pé ọfẹ́ kòkó ọfẹ́ gbé isu. sọ́nà ọ̀lágbára wà láì ọlọ́ọ̀lágbára ká gbé kòkó láàárọ̀ ká sì ká ní zuri kọ́mọ́ lo two three hours ṣùgbọ́n náà òun ṣe bẹ́ẹ̀ ọlọ́run sọ fún ọ ní pé this life is a gradual process ẹ̀yin ọmọ ẹni tẹ̀ lọ́rùn ẹ má sáré máa ṣe garagara ìwọ̀nba nǹkan díẹ̀ díẹ̀ tẹ̀ ẹ bá ń rí àbáwọn òbí yín fún yín ẹ mánéèjì kò lè tó yín kò lè tẹ́ sí ni ṣùgbọ́n ẹni tẹ̀ lọ́rùn self-contentment ẹ má bàtẹ́ bẹ́ẹ̀. ara tẹ́ fi báyé jẹ́nu tẹ́tẹ́ ọ̀tọ̀ tó ní tẹ́tẹ́ orí tẹ́kù tẹ́lì ronté ìrùkẹ́yìn ọ̀dọ̀ ń ìsìn sẹ́ẹ̀sì gbá ronté ronté ọ̀pá ẹ̀yìn máa ronté ronté tẹ́kù tẹ́lì ara ẹ bá bá 21 bẹ́sìn bọ́ọ̀lù tiwa àti àwa náà eleven eleven thousand tá a bá wá wí ni ẹ bá wí ni ó twenty two thousand so ajẹ́pẹ̀ lọ́pọ̀ méjì nù ìranulization gbogbo eléyìí torí náà ẹ jẹ́ àjìnà sí kéré o gambling jama sóyè àdéhùn alìkínà music jama tí mo gbé kí mo gbé ẹ ìsáàkéèsì pé ayé ti darí music ànitọ́ ọba gun ọ̀kadà ọkẹ̀ gun ọ̀kadà ọlọ́kadà ó pè rẹ̀ ogun mọ́tò commercial vehicles orin orin lọ lójú ọ̀nà orin ọfẹ́ èmi lọ gẹrún lé bábà náà ní máa ń fárí tèmi kó lóró láti primary day ìsìn ah pé mo gbórí ìrèlè bábà sọ́pẹ̀ ẹ̀mẹ́jì sá èmi máa ń fárí láti primary day ṣùgbọ́n gbogbo bábà tí mo mà ládùúgbò tí mo gbé àtàwọn abúlé mo lè sọ pé over eighty percent wọn orin náà máa pè ó tó fẹ́ lọ kẹrí ìlú ọ̀nà lọ́dọ́ bábà bíléèdì wọn náà lò ẹlẹ́ àti bábà wọn náà fáwọn mọ́sí àkùrù lòdò lọ àáfà ìlú máa lọ lé bábà ẹ má pàrọ̀ ẹ má gbọ́ orin àbẹ́ ìgbọ́jẹ́ bá lọ rẹ̀ wọ́n fèrè àáfà ìlú ẹ̀gbọ́n fàmọ́ ni yá ẹjọ́ra díẹ̀ ni o àbẹ́ ọ̀fẹ́ ẹjọ́ra ni ẹwọ ẹjọ́ra díẹ̀ ẹ máa wò ní o lẹ́yìn náà lọ́wọ́ bá ẹ máa pààrọ̀ ọjọ́ bẹ́ẹ̀ tí lọ gẹ́wọ́ ẹ ti gbọ́ òní níbi ẹ̀kan ẹ lè má kọ́kọ́rọ́ aláàfẹ́ fẹ́ ní wèrè òní lógò wèrè òní nọ́mbà bó mi ò ní rédíò mi ò ní tẹlifíṣàn ṣe

ọlọ́jà sórí rẹ̀ apá orí ti di gọ́ọ̀rọ̀ ìfàsáádú tìlìbá rí wàlùbà ní tí wọ́n sọ ìmọ́kẹ́ ló sùlù ìrìn tó bá yẹn tó jẹ wàláì music ó ti adìgbẹ̀yìn ọ̀dọ̀ ẹ bá ti lu áńdẹ́sì òdòdó ní tí è bá sàánú ọlọ́run ó ti sórí ìlú látàrí orin àwọn ọ̀dọ́ wa ti olẹ́mọ́sí ilé tí yọ́wà tìrẹ kí tó bá ti á tìrẹ kí ẹ̀rí àmà mẹ́rí alẹ́ tó ní máa ní orin ló tó ń gbọ́ bọ́ ọba lọ gbọ́ prógámù kan lórí rédíò orin ó ti pé gbogbo nǹkan orin èṣù o èṣù ti èèyàn owó àwọn àfáà lówó èṣù ni tó ọba ti rẹ̀ tó láìkì orin wọ́n láìkì owó èṣù i'm not talking about twelve wákà so the wákà òkè ní musical instrument yẹn dá ọba ṣe bá ikú láàyè o àbábá Muhammadu àbábá Muhammadu ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbà jì àwa ò bá kàn láyé máa àwòrẹ́ ètà fún mọ́fà èyí ìlà fún ìsá sọ́kùnrà tòdá òòdà àlèkò rẹ̀ àkókò rẹ̀ ńlá wákà yorùbá jọ́kòrí ọlọ́run ta ló dé ní wa ní òkú tẹ́ ẹ bá rẹ̀ tó jó ọyẹ kan ṣe rúkẹ́ àkọ́gbé ẹ̀ ìgbàdùn torí bá lùdì sọ́ọ́rí mo ti kọ́ orin náà tá a bá wá lùdì gbàgbẹ́gbàgbẹ́gbà ó ti dára mọ́ ìlú yẹn gẹ́gẹ́ aláàbù tọ́rí bì irinṣẹ́ tí ọmọ ọ̀fà ìjó rọ́kùsù ara tó sọ́dára mọ́ àwọn ọrú ẹ̀ náà wá kọ̀ lárúbáwá náà máa kọ̀ wọ́n kọ́ lójú ayé ànàbí inú ànàbí lọ ànàbí ọ̀tà kò poem àbí poetry wákà torí kò sí lù bẹ́ẹ̀ sọ̀rọ̀ nílẹ̀ yorùbá tó wá ní ta bá ń ṣe súnà ọmọ àwọn àfáà máa dá wákà bẹ́ẹ̀ ń ṣe lẹ̀ka wọ́n dá wákà sódìé irú wákà bá ń pọ̀ rẹpẹtẹ èyí ń sára mọ́ ṣùgbẹ́ ìtẹ́yìn ọ̀dọ̀ máa ti nǹkan bẹ sí bọ̀ míúsíkì ni wọ́n lùlù sí wọ́n lù jìbá wọ́n lù tamborí wọ́n lù piano among others ara àdánwò tí ń lọ tó sọ àwùjọ di troubled society nìyẹn ọlọ́nkọláwà ibi ẹ bá ti wá rí orin ẹ máa rí jó bẹ́ẹ̀ gbogbo ẹ̀ńtẹ́ bá ti ní kó lórí oúnjẹ ni wọ́n mọ̀ náà fi kìnnà máa yà hypocrite Islam wọn èdè náà Islam tí wọ́n máa ń ṣe Islam ládàradà ni gbogbo tí mo ń sọ ìlẹ́rìí pọ̀ ṣùgbọ́n bí tá à ń lọ gangan ni pé a fẹ́ ká mọ̀ pàwùjọ tá a wà yìí ti dàrú bóòlù àwa stay upright ẹ̀ẹ́dẹ́gbẹ́tọ́ bí kì í dáa pọ̀ in a troubled society bóòlẹ̀ ní ṣe fẹ́ sọ pé àlásọ funfun tèmi láàrin elépo pupa funfun ní òṣè gẹ́ni funfun ní ọwà ìyẹn ni ń tà ń sọ̀rọ̀ àáfàá ní èké ìtawò kí làwọn nǹkan ní ètò tó kù ṣúríbùlẹ̀ hamori ṣúríbùlẹ̀ ọtí mímu drinking of alcohol àwọn ọ̀dọ́ mọ̀ tó ń mo tí abẹ́yìn ọmọ ni ọwọ́ àmọ́sọ́sẹ̀lẹ̀ jẹ́ kí mọ́ pè lọ sí intoxicant àfà tí mo pè àwọn nǹkan tí máa pààyàn tí ó jẹ́ pé yùkọ́ mírù làákìlà yóò jẹ́ kí ọpọlọ èèyàn máa ṣiṣẹ́ kíṣẹ́ ó lè jọ ó lè jẹ́ tramadol ó lè jẹ́ pandadol gbogbo àwọn ọkọ̀ dọ́ọ̀lù dọ́ọ̀lù máa wò ní o ìkan múra dáadáa ládùúgbò òjò òní kọ̀dẹ̀mọ̀ fóòwò tí ń ṣe bí wèrè nígbà tó o bá fẹ́ tọ̀ ọkùnrin tó wá yọ ilé iṣẹ́ bóde níbi táwọn mẹ́ka àwọn ọmọ kéékèèké wà tó wá ní ẹ̀rán òrírí ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe wèrè díẹ̀ díẹ̀ àwọn ọmọ wa ń fi rẹ́rìn ìwọ́ tó ọmọ kú mú tán ti nù wa ti lọ sí títì gbogbo ń ṣẹlẹ̀ yìí ọtí wà ń bẹ̀ wáìnì wà ń bẹ̀ àtàwọn ìmúkúmù mi gbogbo ń tọ́jẹ́ pé omú ni o òfin mú ni o ọjẹ́ lẹ́nu ni o òfà ni o yóò wà yóò jẹ́ kó máa wà intoxicated <clears throat> yóò jẹ́ kó ṣe kí ni o kọ́ máa ń ríra yóò jọ máa ń ríra o ní máa ń tó ń ṣe máa alọ́kọ́mùrù rẹ̀ èèwọ̀ Quran chapter fifty Quran chapter five verses ninety to ninety one sọ wá gbogbo intoxicant àwọn nǹkan tí máa ń jẹ́ èèyàn ríra yẹn ọlọ́run ní máa ń yorí ìlú ṣàìtọ́ náà ayú sọ sọ torí mọ̀ ibi tí mọ̀ ń lọ́pọ̀ ọ̀gbọ́dẹ̀ tí ilẹ̀ tí ìdé dájú ti mọ̀ lọ ìdẹ̀rù fún oní tó tú àwà ẹ̀yìn elétò ẹ̀jẹ̀ mọ̀tàmì ti máa sọ fún máa gbọ́ mi lọ ọlọ́run gbogbo àwọn tó bá fi mọ̀ mọ̀ kú mọ̀ ìnáma lórí ìlú ṣàìtọ́rú àyúkẹ́ àbáyé na kọmọlá àdáwátá wálìbàgbèdọ́ á tẹ̀lẹ̀kọ́mùrì wà lè mẹ́sí wà yẹ súdà kọmọ á ń díkìrì lá wà á ní sọ̀rọ̀ àfàálà á ń tọ́ mọ̀ àwọn èso ọmọ afa ẹni mi ti àmì ìfẹ́ ìgbà tó ọba gbogbo kú mo fọ fọ mi létí wà wọn sábà gbogbo kú mo yẹ wọn máa ń wà kí wà ó lè fọ ọ létí ó lè lọ fi mọ́tò wò fẹ́ǹsì lé yìí ọwọ́ àkókò gbogbo rẹ̀ má bínú aláàjì àwọn tajútajú tá a dẹ̀ máa mú yẹn mi ò tiẹ̀ mọ̀ pé bírèkì gan fail wọ́n wá lé mi ni mo wó fẹ́ǹsì lálẹ́ àná ẹ̀wẹ̀ má bínú aláàjì jọ̀sẹ́mọ̀ bínú ni have fi ṣe fẹ́ǹsì lè ní to owó tọ́ba ti ẹ̀mọ́ ní fẹ́ǹsì òdì àṣálẹ̀ àmúlè láì ìwọ́ tó mú kú mu tọ̀lọ̀ fi mọ́tò kọ lùyàn bọ́yọ́ lọ mú sọ́dọ̀ sọ́ọ̀sọ̀ wípé ẹ̀mọ́ bínú torí náà ní ọ̀dọ́ gbogbo wọ́n ti àwọn ọmọ tó wá tẹ̀lẹ̀ àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n ń ṣe wọ́n rí pé ẹni mọ́ lówó kẹ́ lọ́ra ó ní two five, ó ní thousand wọ́n wá ké pẹlẹbẹ pẹlẹbẹ sínú ọ̀rá ìjọba nàìjíríà ọyẹ kan bá nǹkan sọ̀rọ̀ káàfà ní òjìlẹ̀ ìlú ó ti fẹ́ẹ́ máa tòmí kó yàwó àlàyé máa wò ní o ìjọba nàìjíríà ọyẹ kan bá gbogbo ilé iṣẹ́ ti sọ ṣùgbọ́n ní ọba àwọn náà wọ́n rówó bẹ́ẹ̀ ọmọ gẹ́gbà ti jẹ́ Dodo kò ní lè sọ òdodo ìjọba náà nú ẹ̀ gbogbo ilé ọdún tó bá dáwọn gáràjì mọ́tò ní pẹlẹbẹ àbíwèrí sínú ọ̀rà èlò wọn tàná ta ló ti rà rí sọ ọ̀rà rí parọ́ bọ́yá wọn rán wà mẹ́ta tó bí sí tó bá rí àjẹ́ ókú tí òdì kọ̀wọ́ dẹ̀dẹ̀ ìrànú máa wò pé wọ́n jí ọ̀rọ̀ rùn débi wípé dàdá dé ní súnpọ̀ gan rà ọlọ́mọdọ̀rọ̀ wọ́n dàgbò já bẹ̀ torí bí tá lọ òun náà ni àlọ́kọ́tìlù ìmọ̀ pààyàn ìpànìyàn ìjọba tí mo bèèrè ọlọ́run jẹ́ wọ́n pa mí kò jẹ́ wọ́n pa wọn náà ẹni tó kan lọ mọ́ sọ ọmọ ya àwọn tí wọ́n ti mọ́dà tí wọ́n pa wọ́n lọ́nà ìtàn ọlọ́run dájọ́ gbé jẹun ṣùgbọ́n wọ́n ti kúrò láyé àwọn èèyàn ń pààyàn ìtọ́ wá ń pààyàn fún pọ̀ àwọn kan pààyàn fún ritual wọ́n fẹ́ fi ṣòwò ọmọ bọ́ì kan rẹ̀ ramani ramani bello tó pa áfúsá ramani alápàtà ọ̀dọ́ lóòun náà ìrún lè níyàwó kì í níyàwó ọ̀dọ̀ bí wọ́n ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ jókòó iná àdéhùn ẹ̀yin ẹmọ́ yàrá mọ́ níbi ìlú apààyàn alápàtà of Nigeria níbi ìlú ọ̀pẹ. ọlọ́run ló bẹ̀rẹ̀ ní ní haúsá gbogbo ẹ̀yin ọmọ wa ìwọ̀n bá sọ̀rọ̀ lábẹ́ẹ̀tì ọpàdé ọmọ ní kan ní ọpàdé ní kan ní ọwọ́ àwọn ẹ ọmọ kọ́mẹ́ǹtì yọ kọ́mẹ́ǹtì dáadáa ó rò pé èèyàn rè láyé rẹ gbogbo bá bá lè má o mọ́wà lọ lọ lé o kéṣìsì bẹ́ o nígbà bá débi na ọ̀pára àdánwò náà ló máa répù obe ọmọ obi náà ti répù o tí virginity tó bá ti ẹ̀mọ́ virginity kọ̀bádà nígbà wọn bá bá gidi bá wọ́n wà ara rẹ̀ àwọn ọmọ yahoo ń ṣèyàn tí wọ́n fọ́ lóògùn tọ́ èyí wọ alátẹnujẹ òfò ní ọ́pàdé èèyàn lẹ́wọ́ báàbù Facebook pàápàá ìwọ ọmọ ọmọ tọrọ owó tó ọmọ tọrọ owó ọta fọ ọjà ọmọ omi lọ́mọ online beggars pọ̀ báwọn nínú àwọn small small sisters àtàwọn obìnrin máa rí àbòbìnrin wíńdò tọkọ rẹ̀ kú àbòbìnrin wọ́n ma wá tọrọ owó lówó kì ọlọ́mọdé pàdé ẹjọ́ máa fún tí ó ní ọwá pàdé òun ìwọ́ sọ̀rọ̀ pé ààrẹ dáadáa sí mi tí ó gbà mí ó lè fún ọlọ́wọ́ lówó márùn-ún ọjọ́ ọdún márùn ogun owó àfà àwọn èèyàn ń pààyàn láti fi owó ẹlòmíì

wọ́n ọlọ́lọ́mọ yà sáti bá tó ti fi ṣògbó owó náà àwọn tó ń ṣe ògbó owó yẹn tó bá tó ti kẹ́yìn ọjọ́ kan méjì wọ́n tó máa ń ṣe tọ́ra ń jẹ̀ lọ́nà ní gbowó wa fún ọ èèyàn náà wọ́n tọ̀ pa tí wọ́n tó ti ṣe torí náà mọ́rìnlá ní ìṣó ìmọ̀ apààyàn aráàmù ni ò ìwọ tó o bá ń pààyàn ọ̀rà náà ìwọ tó o bá ń pààyàn ó ṣòfò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní sẹ́yìn àbúrò wa ilápá àyàn o ara àwa abú ti ń lọ láwùjọ wa òun nìyẹn o ara àwa abú ti ń lọ òun ni kidnapping jíjí ìyàn gbé pamọ́ gbowó gbogbo òtútù jíjí ìyàn gbé pamọ́ gbá kíni ọlọ́run jẹ́ wọ́n jí mi gbé kò ní jẹ́ wọ́n jí wọn náà gbé o àwọn tó wà lára àmọ́ àwọn ajínigbé ọlọ́gbà ní tú wọn lẹ̀ ọ́ ara ń tọ́sọ àwùjọ ibi ó ní ẹ máa lo social media ẹ̀yìn àlẹ́wọ̀n ní pé mísìn abẹ́yẹ̀ ìlú mísìn wọ́n wà wọ́n sọnù àìmọye ọmọ tí wọ́n ti jí gbé tí wọ́n ní pé iye owó báyìí àwọn mí ọlọ́dẹ̀ ní bá wọn ṣe kọ́ ẹ̀ṣẹ̀ bí nǹkan máa máa tó ní Ìbàdàn bí àbá ọlọ́ọ̀lọ́wà sàárẹ̀ wà láì àfà lọ́ra búrẹ́dì lálẹ́ tí wọ́n jẹ wọ́n ti jẹ́ àfà gbinú ọ̀sánfà kárù wọ́n gbé débi tí wọ́n bá ti pádànù eré ni àwàdà ni ọlọ́run sálà ó lẹ́sọ̀ fún kan yóò ké eléyìí ò lè jẹ́jọ́ ọlọ́run ti jẹ́ ká jẹ́ fún kan bú òṣèlú jẹ́ wọ́n rí wa àdúgbò pamọ́ àbí lówà pamọ́ nígbà tó dé tó ń sọ tójú ẹ̀ ní fún mi ah olùmọ̀gbọ́n ọdúpẹ́ lọ́dọ̀ ọ̀nà kíní kan tó lọ ní ẹ̀kọ́ yóò fẹ́ tọ́bọ̀ abá wà láì wọ́n jiyàn gbé náà rí àwọn ọ̀dọ́ tí wọn ò ṣiṣẹ́ ìjọba náà ló ti wọ́n bẹ̀ wọ́n ṣùgbọ́n ìjọba kọ́ ní gbogbo ẹ̀ ìjọba ni pé kí ìlú ta kí gbogbo ọ̀dọ́ iṣẹ́ àátọ̀rọ̀ àwọn bụ ibú kan náà àwọn òkèèrè wọ́n ti pọ̀ ní àbá àwọn kidnap yẹn gbé ọlọ́run ìjọ kàn mí kò ní jọ kàn wọn náà àwọn tó kàn wọ́n ọ̀rẹ́ wa kan àjọ̀dọ̀ láti wọ́n dẹ̀ àbá ẹ̀ ní owó àwọn táwọn sáré oní oní fìtì oní twenty tọ́ba ní sàwọ́ sọ owó náà bí lọ gbà fà àwọn tó wà máa ń jìyàn bí o kì í ṣe pé wọ́n gbọ́n náà o ṣùgbọ́n wọ́n lọ́pọlọ ọ̀nà tẹ́ gbà tọ́ba sọ pé yé fún ọlábẹ̀rẹ̀ ọyẹ ẹgbẹ́ sábẹ́ bíjì akẹ́dẹ̀ láàrú kan wọ́n ti lẹ́ àkókèlè tọ́ba ti débẹ̀ àwọn náà ti ní alamí wọ́n wà wọ́ sí wọn nìkan ni tọ́ba ti bẹ́ẹ̀ tó méjì mẹ́ta wọ́n yìí gbogbo làkẹ́dẹ̀ ní máa bọ̀ àsókà àárín bọ̀ bọ̀ àsókà wọ́n ti ní àwọn tí ọmọ wọ̀ tó bá di mọ́lọ́pàá tẹ̀lé ọ wọ́n lè pa ìyẹn ní ìgbà ibi tẹ́ẹ̀ta kò wó fi gẹ́gẹ́ tí è bá sàánú ọlọ́ ẹ̀yẹ wọn mú ọ̀gbẹ́ tí ó jẹ ọgbà ìgbà yóò fi kí ni yóò fi lẹ̀ pẹ̀lú ọjà ọlọ́run jẹ́ wọ́n jẹ́ mi àti ẹgbẹ́ o jí àwọn èèyàn gbé wọ́n dẹ̀ fi wọ́n gbowó tí ó dáadé àríbà owó èlò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ọ̀dọ́ bẹ́ẹ̀ lọ ándọ́ọ̀dì náà àtẹ̀wò ti pé àwọn application bẹ tí wọ́n ti yà ní lówó ló wọ́n wà fi kèfọ́rọ̀ bá pè àbá àwọn application bẹ rí làwọn olóòkọ bá pè ẹ̀mọ̀ ẹ̀yáwó bẹ̀ ṣùgbọ́n ó ti kí lògbò commission rẹ picture rẹ wà lọ́wọ́ wọn ààyè kan bẹ́ẹ̀ ní ọjọ́ àbí ẹ̀tọ́ yà lọ́sọ gbogbo ẹ̀wọ̀n access to contact ẹ̀tọ́ yà wọ́n send the picture rẹ̀ sí ni wọ́n ba picture rẹ̀ jẹ́ wọ́n sojú ẹ̀tọ́ dúdú àìbí orí wèrè lórí ọmọ ọ̀daràn ọmọ olè wọ́n sojú ẹ̀bí ojú ọ̀daràn thief thief thief wọ́n lè ní ìgbé do you know this thief ó jà wọn ní ibà ìfẹ́ bàbá sọ́nà ọ̀bá rẹ̀ ọba wọ́n wà sẹ́ndì bíjọ rẹ̀ sí gbogbo ayé pé kó lè ní ọ́wọ́ kí ni wọ́n náà lọ yáwó èlò àwọn èèyàn yáwó èlò wọ́n yá àyàn kò làánà lọ́wọ́ á kílà rìbá wà mọ́ kílà wà ká kíbà tọ́ṣà ilé ìwọ́tọ̀ yáwó èlò ìwọ́tọ̀ yá akọ̀wé owó èlò àtẹ tó jẹ́lẹ̀rìí ọlọ́run ṣépè fún orí ọlọ́run bínú sí ìbínú ọlọ́run ọba ń bẹ lórí gbogbo yín ọlọ́run má bínú sí wa torí náà mo rẹ̀ ní ọmọ ìyá wa ẹ ìyàwó èlé o ọfẹ́ tàkọ lọ tí wọ́n máa ń pọ̀ sí torí bínú ọlọ́kọ̀ ń bẹ lórí yín ìwọ́n tó wá nígbọ́ yáwó application àbọ̀ yáwó èlébe ọwá ń pọ̀ ọlọ́lọ́ bínú sí ọwọ́ sọ ọmọ tó ní kẹtírọ́tù ìsìnfà kẹtírọ́tù àlìsìnfà àtẹ̀síròlà wọ́n lè ṣe 1 million sí kó o lè bí hundred ṣe máa sọ́rọ̀ sí ìbá astagfirullah astagfirullah astagfirullah wa atubu ilay astagfirullah alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilay allahumma anta rabbi la ilaha illa anta àti parí la ilaha illa anta subhanaka ìfẹ́ kọ́ńtò nínú gbogbo àwọn gbólò tàbí wọn sọ fọ́lọ́ pé ẹlẹ́ṣẹ̀ mi ni o mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi o alábòsí torí náà owó èlé àdánwò lọ́ba dé o yahoo kan yahoo láìsẹ̀sàn ẹ̀yìn sì ta tó ẹlòmígbọ́ bá fẹ́ lọ́kọ yọmọ wá wá ọ̀dọ̀ ọ̀dọ̀ ọmọ 23 tó ti ń go mọ́tò 27 million tí ọmọ gbé lọ capital kitchen tí wọ́n jọ lọ́mọ jẹ oúnjẹ onímàdì tí ó gbé lọ sí item 9 minus 2 gold tí wọ́n máa gbé lọ eh, tantalizer wọ́n jẹ́ lọ tantalizer láìsí wọn tí wọ́n máa gbé lọ mẹ́fà big àbísún ọ̀lẹ́ ń gbélé tí wọ́n máa gbé ní mẹ́fà brightmore gẹ́lẹ́ jẹ́ corpus gbogbo àwọn ilé oúnjẹ yẹn ti pọ̀ rẹpẹtẹ jọ́n torí ọlọ́run sóúnjẹ lọ wáyé wá ó tó wá máa rí lọ. ọlọ́ àwọn èèyàn ti di dàmúdà ó ẹjẹ́ sọ́ra ò yahoo olè ní jẹ́bẹ̀ àdàpọ̀ ní yahoo jama kí ní jẹ́ yahoo àdàpọ̀ ní o gbogbo ẹ̀yìn ọ̀dọ́ tọ́ ọ bá yahoo tó lówó lọ́wọ́ ó túmọ̀ ọba lè ụtọ lọ nínú kádàrá rẹ̀ wà ló ẹ sí ìyàwó torí ọlọ́ ó lè ní jẹ́rẹ̀ ọ̀ ọ̀dà alìgíṣù ṣẹlẹ̀ jahana ìmọ̀ ojú ìwò ní owó ẹ̀yìn ọ̀dọ́ àti tí tó lọ́lẹ́yìn tẹ́kpàdé máa wòré o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí lónìí fáírọ́ọ̀sì kejì rìsọ́ọ̀tù ẹ̀rù ọ̀gbìn bá tìkì máa ń ṣe èmi tí mo bọ́ sọ̀rọ̀ Rashid ashim ló kọ wàláì túmọ̀bìlà rìsọ́ọ̀tù tí mo fi wọ yunifásitì of Ìlọrin ní 2000 2000 tí mo fi wà láì ní ojú omi gbogbo ẹ̀záàmù tí mo ṣe láyé èdè ní ojú omi àti sẹ́kọ́ndì skul mo ti gbọ́ ní pé haramu ni ká máa jí òwò haramu èmi ṣe wà ẹ́ẹ̀kì fún àmì mo ṣe jí sí rọ́gẹ́ tí ó wò fi sọ̀rọ̀ ó rọrọ̀ mo ṣe dáàmù fún àmì èmi ètè lórí mọ́dúrà pàmì haramu ní ká máa jíwè wo ó ń lè lówó náà ìwọ tó ń jíwè wo àbúrò ìyàwó nìwọ náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yọ́ ọmọ wa lóògùn ẹ̀ kàwé àti Facebook TikTok lẹ́wọ́n ti rádáradára ilé náà kí ọmọ tí àtẹ̀wò wá dé ọmọ tó yẹ kọ́ kàwé ọwá ń jíwè wo jàmá tí ìmọ̀ jíwèwò examination malpractices ara ń tọ́sọ àwùjọ di troubled troubled world troubled world gbogbo everywhere àtọ́ ọba wá dé lónìí ìwé jíjíwò tọ́ ọba kó public schools and private schools jọ àwọn apá èjìwé owó ọkàn mi láàárọ̀ fifteen percent ìwọ lọ tẹ́ẹ̀tì láti tó bá rí sùkúù mẹ́wàá mẹ́jọ ni wọn wọ́n jalè méjì tí ọ̀já lè ń gan àwọn gbọ́dọ̀ fẹ́ máa gbọ́ mẹ́rin ilé ìwòsàn díẹ̀ òun ni òyìnbó ilẹ̀ sàfẹ́ máa gbá ní kìí ṣe bẹ́yìn ọmọ ẹ̀ ó lè bèrè ẹlẹ́ pass láì ju èrè ṣùgbọ́n àwọn kan ní àwọn tí ń kọ ní gẹ́gẹ́ sí táwọn náà kọ̀rọ̀ wọ́n rò pé kí sí àwọn olè yọ dáadáa wọ́n mọ̀ pé táwọn bá fi nílẹ̀ tẹ̀sẹ̀ ìgbà ọlẹ́kẹ́ ilé pàṣẹ ṣùgbọ́n ẹ̀rù ń bá wọn ẹ̀rù kí ní bá wọn àwọn ọmọ ẹ̀rọ kàwé Facebook ni wọ́n ń lò ẹ̀rù bà wọ́n jẹ́ ní o ẹ̀rù tí wọ́n bà wọ́n yẹ ló fa káwọn ó rò pé ẹja wọn pa níṣẹ́ ìyẹn the whole solution ara tó sọ àwùjọ di troubled society fàṣọ́kùnrin rìjáàlì bí nìsá wàláàsì ọkùnrin ó máa ṣe bí obìnrin kóbìnrin náà máa ṣe bí ọkùnrin á ah, ẹ̀kí sùn mo ti lẹ́yìn àdéjì tó fẹ́ máa sùn kó sóòrùn àti káàdì ọyẹ tí a ti di afọ́ ọlọ́kọ́lá àlọ́wà lójú ara ń tọ́tọ́ àwùjọ di troubled society ọkùnrin ń ṣe bí obìnrin obìnrin náà ń ṣe bí kíni ọwọ́ bí ọkùnrin lọ́sọ̀rí ọlọ́run tí bá bẹ̀rẹ̀ ta ní ọ̀dà ta ó wọ́n pé tó lu kiri lọ síwájú ui old jama tàbí máa di o ìjẹ́ ọ̀pọ̀pọ̀ kò lè ti di o tàbí máa wọ ṣòkòtò Fáwá ní wọ ṣòkòtò jù lónìí, ẹ̀yẹ mọ́ wọ ṣòkòtò, fáwọ́ bá wọ ṣòkòtò abẹ́ ìjà ààbò ẹni ẹni kẹ́kọ̀ọ́ sí gbọ́dọ̀ rí kóbi ọwọ́ wọn sòkòtò kọ́wọ́ ẹ̀bùkalẹ̀ ibù kọ́ wá lo kéèkèlè ọ̀tà àwọn obìnrin náà tó ń serun bí wọn ọkùnrin ọkùnrin ń ṣe bí omi obìnrin ṣe bí ọkùnrin á ẹ̀tì gbàwùjọ jẹ́ inú ń bí ọlọ́run ẹ̀sìn báwùjọ mi jẹ́ ẹ má jẹ́ bẹ́ẹ̀ another ìlàlá àfúláàkì lè máa jìnà mímọ̀ wo àwọn obnoxious games àwọn eré ikú àwọn eré kíláàbù tó nígbà táwa wà kéèké jọ̀wọ́ ẹ̀gbọ́n mi dáadáa nígbà táwa kéèké sọ ọmọ tí máa ṣẹlẹ̀ máa sọ fún ìgbà náà tẹlifíṣàn fídíò ọba fídíò ti lè rí eré wòlù ṣùgbọ́n lónìí ó nídi tẹlifíṣàn àti fídíò albert olórí smartphone gbogbo eré tó lè wò tàbí ọmọ ní youtube eré tó lè wò tàbí ìjọ́lọ́ pé ọmọ ní facebook ọmọ ní whatsapp channel ọmọ ní tiktok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ọlọ́pọ̀lọpọ̀ ọmọ bíi àtẹ̀wò tó wá dé wàláì obìnrin tí yóò rí lójú ayé tí sì tí ó ní èyí ó sì máa wò rọrùn lórí fóònù ah, nílé tàbí tí ìbá sọ pé má nìbá ti tán ọba róbe tó sí brest lójú ayé tọ́ ọba rí tọ́ ọ̀rọ̀ jù ọ̀rọ̀ lójú ayé èyí ó kojú láhà òṣìlélà òṣìlélà lórí íńtánẹ́ẹ̀tì ó sì mọ̀ wọ́n sì dàbí ìgbà tó owó kankan esu ni esu àwọn eré múta wo ìtìpọ̀ jù tún bá àwọn ọ̀tọ̀ wá ní fídíò lé ọ̀sán jẹnẹrétọ̀ lẹ́yìn ìṣáì dáago kaago méjì òsì ilé kan bẹ tí mo ti rẹ́ǹtì nígbà tí n ti kọ́lé tó tó olùkọ́ lọ kọ́lé fún wa wọ́n múnádé lóhùn ìlú ẹ̀ láyé bá ṣe múnádé àwa kan wọ́n fẹ́ máa ń ṣe àtàwọn nǹkan ní ìtọ́yẹ káàkiri kò pèsè jú márùn-ún fún ọ̀gbẹ́ òun ó máa ń lo òkè ẹgbẹ́ ti tí mò ń gbé gangan náà gbé o àfà wà láì wọ́n wèrè àyà òṣogbo àwọn olóògbé ìjẹ́ àwọ̀lọ̀ wọ́n mú nẹ́dé ẹn tó sùn ó sì jí ìgbà sílẹ̀ mọ́ tí mò ń pè kan sákèésì à ó láwọn ti dákéṣẹ́ ẹ̀sìn láti láṣù àwọn ìráyè wo ọ̀dẹ̀ yẹ káwọn ó ti dá padà mọ́ sí múnádé àwọn fẹ́ gbádùn owó àwọn sílá ẹgbọ́n ọgbọ́n ó gba kéfẹ́ǹtì fídíò èṣù mùsùlùmí ni ó kò sí lè fi ọ́dẹ̀ náírà lẹ̀ owó bẹ̀tí owó sáláàtì tó rẹ́sù gbogbo àwọn eré ìwòkúwò yìí ẹ̀yà agbẹ̀mùsì ní ìparí lábala ti ilé ẹ̀ ti sọ àwùjọ di troubled society òun lọ́yẹ kí o ti ṣe nọmba one mọ́ wá ti ṣe nọmba last nọmba tí mo gbé o nọmba tí mo gbé o alìṣọ́rọ̀ ìbìlà mímọ́ sí ẹbọ sọ́nà mímọ́ orogún pẹ̀lọ́lọ́ òun lẹ̀sẹ̀ tó burú jù òun lẹ̀sẹ̀ tọ́lọ́wọ́ ní torí ẹ̀jẹ̀ gbogbo ẹgbọ́ bá tẹ́gbọ́ kú aláìyọ́ àmọ̀nà ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fàkọ́jẹ́ wà wà gbogbo làwọn ọ̀dọ́ ń gbà àṣẹ̀bọ̀ ó ti pọ̀ jù bàbá aláwo tí ó bá wọn ṣẹ́gbẹ́rẹ́ èyí tí ó fún wọn láti jẹ ọ̀sẹ̀ ìyọnú ayé ẹ̀sìn àwọn àgbà ìpara àyọnú ayé àfijẹ́ àwọn àgbà ẹbọ oríta àwọn èèyàn ń gbé ẹbọ síkéré owó oríta ẹbọ sóríta ó dè ètè ni ó fi sọ̀rọ̀ ṣé gbogbo àwọn àlàní ẹbọ yìí àwọn ọ̀dọ́ tó ń ṣe oògùn fẹ́ràn iná lókọ̀ wà tàmáyìmà wà tíwálátà ṣíkú ọ̀fọ̀ àwọn ọ̀dọ́ ń pọ̀fọ̀ lónìí ẹ̀ máa ni. máa ní ìrẹsẹ̀sẹ̀ lọ́mọdé yọ̀ mẹ́yẹrẹ àkòyà ibi ló ní ẹ̀mọ́ ìlà fún mi ìgbàdìlà ọ̀dọ́ mi ya ọmọ bí wákàtí kan so kó sí mọ́ kùnúùtù ọmọ àbáyá ṣe dáadáa gẹ fáàtíà rẹ̀ ládàradà ní maka fáàtíà kérí lígàtà lúbì alẹ́ ìwà látàrí ó sì lè ṣẹbọ torí náà mọ́ra gbogbo ẹ̀yìn ọ̀dọ́ yìí ọlọ́run jẹ́ ṣiṣẹ́ o na jìnà sí ṣíríkù ogun fẹ́ràn máa sọ ogun ọ̀fẹ́ sóbìn ẹ̀bọ̀ ìmọ̀ sọ àsọkọ́ àsọrù èèyàn so má bíyá ó sọkọ́ ó sọkọ́ bàrádì ó sọkẹ́nu ọ̀nà ilé ó sọkọ́ nu mọ́tò gbogbo àwọn nǹkan ìṣíríkù ní ẹja jìnà sí ní ìparí kí wá ní islamic guidance islamic world bóò lẹ́yìn tí a fẹ́ jẹ́ pé aṣọ funfun yìí stay upright how will you stay upright without being affected with all these atrocities gbogbo àwọn àdánwò àbúrú ìgbóòlù òṣèlú sọ nídò lórí ìgbóòlù àfà kéfìsì ń bẹ lọ́wọ́ méjì àwọn ọmọ àfà àṣúná àwọn ọmọ ẹlẹ́ àṣúná àwọn òbí wọn kọ́ ló ní pọ́blẹ́mù àwọn ọmọ náà ní pọ́blẹ́mù ọmọ mi ò tó máa pùsẹ́ẹ̀tì lé bàbá rẹ̀ ó rò pọ̀ òun lò já bó ń lò nìkọ́ nìkọ́ ìjọ tó bí mi ma bí àṣọ́gbà nílẹ̀lẹ́ ìsáàsù ẹ̀wà gbàmí ní ọ̀rọ̀ mi ló tó dúrú tó bẹ̀ ìfà àṣẹ́lọ́fẹ́ ọlọ́mà dínú sí mi o ọmọ ẹ̀bẹ̀ ní ìlọ́fẹ́lú níjọ́ tó bí kan gbọ́mọ́ mò ó fẹ́yìn bàbá náà bẹ̀rẹ̀ Àwọn ọmọ lára abẹ́rin wọ́wọ́ ìjẹ̀ náà ẹ̀yìn sísà tẹwà bí mo ti gbọ́ síbi solution o solution tó wà ní ìlọ́bí 20 ṣùgbọ́n sọ mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ẹ̀yìn ọmọ obìnrin ẹ̀wà bíbẹ̀ ìwọlé ọkọ kọ́kọ́ lánìyàn pé tí máa fi wọlé ọkọ àwọn ilé ìtẹ́jú ọkùnrin kankan ò lè rí òun mi ìwọ́n bá dọ́kùnrin kò ní tí máa fi fẹ́ yàwó ìrìn bómi kankan sọ̀ láyé rẹ̀ ìní máa ṣe wèrè jù bàbá búrẹ́kù ni òbí wo nínú rẹ̀ ó dùn fọmọ òun ti ń fẹ́yún àbọ́mọ òun fún èèyàn lóyún láìsọ ìdí ọlọ́mọdé mú lọ tí kò sọ́dọ̀ wà ó ìwọ ọmọ olórí gbogbo bá wọn èèyàn ní tẹ̀lé lọlé èèyàn wọ̀n pé ó sì dojú tì mí èèyàn fẹ́ lè tàbátí lọ fẹ́rẹ̀ wa wà ọmọ mùsùlùmí gidi ọwọ́ lọ́ọ́lé ọkọ inshallah lẹ́ni tó gbóyè lọ ọmọ mùsùlùmí ọkùnrin ó fóbe lórí orí ibú ni kí mo pè jàmá orí ibú òkú kí wọ́n láwọn solúṣà ọyẹ̀ ìjà wo díẹ̀ nínú àwọn nǹkan tí yóò kí àwa ó wà ní upright muslims kí mo gbọ́ ajá mọ́ o alákọ̀ọ́kọ́ alè ìmánu bìlà a nígbàgbọ́ òdodo nínú ọlọ́run wà fí àrùkánìlì ìmán àfipà àtòdìbò ìmán ìdẹ̀fẹ́ bà àtúnmìnà bìlà a gbọ́dọ̀ gbọ́ wà màlá ìkàtì àwọn àmà tó nígbà kan ní kọ̀sálà yé ìwọ tó rà pé màlẹ́kà ń bẹ bá a fi tó kọ ìmàlẹ́kà wá pẹ̀lú wa tó ọba kó sínú oge tépù ọba tí mọ̀ tó máa ń fẹ́ mo jẹ́ ẹ̀dẹ́ yìí màlẹ́kà lọ tépù ọba yìí tó mi ìfàná korokó ìfàná wà láìsàn ọba kó yẹ màlẹ́kà ní kan ọdún mo rò pé tí mo ń sọ yà ní òyìn ọgbọ̀n náà àtàwọn màlẹ́kà wà kútùbì àwọn tíra ọlọ́run wàrúsùlì àwọn ànàbí ọlọ́run àtọjọ́ ọ̀kẹyìn àti kádàrà èyí tí ọlọ́run èyí tí ọ̀tí ọlọ́run ẹlẹ́kẹ̀ẹ́jì àtàwọ́ ala àlọ́lá ìyẹn ni absolute reliance on Allah kí èèyàn gbára lọ́lọ́ tó ọba ti gbára ọmọ láàrin ilé pupa epo òsì lè yí aṣọ kí ni ẹ ń bá gbára lọ́lọ́ kò ní máa lọ ṣẹbọ ẹ ń bá gbára lọ́lọ́ kò ní máa wá ẹ̀bẹ̀ àwọn àgbà ẹ ń bá gbára lọ́lọ́ kò ní máa jàṣẹ́jẹ́ òfòkì ẹ ń bá gbára lọ́lọ́ kò ní lọ di ọmọ kóòtù ọmọ ìjọba bí ọba lọ di kọ́tì kọ́tì gàì ẹ ń ẹ lọ́lọ́ kò ní ta yóò sì sí àlàyé ẹ bá lọ́lọ́ kò ní ṣe sìnà débi na ọlọ́dí agbára lé ọ. ẹlẹ́kẹta tọ́lábòlẹ̀ ilé ṣẹlẹ̀ tọ́lábòlẹ̀ ilé ẹ máa wá mà ìmọ̀ ẹ̀sìn wàhálà yìí ti pọ̀jù lórí ìwé ẹ máa láàrin ọ̀sẹ̀ fàgbègbè pàìtọ́ ṣùkú lèmi náà ṣùkú lèmi náà ti jẹun wàhálà àwọn oníṣùkú ti pọ̀ jù yàtọ̀ sọ̀rọ̀ fúnra wa kí n bá lọ́pọ̀ tó ní sí àtibájọba sọ̀rọ̀ mọ́ mà wọ́n tí mo lè bá wọn sọ nọ́mbà wọn syllabus tó wà ní secondary school ẹ̀rì fáì rẹ̀ ẹ̀rì yíw rẹ̀ kò sọ syllabus wà ẹ̀ẹ́dì náà ọ̀kẹ́ tó bí òfò síbi lókèrè àlejò àti

mọ́ lọ lé kí ó fẹ́ fi o mo lé kí àwọn àfẹ́ ẹni ọlọ́ tí wọ́n ti máa kọ́ ní láti kàwé na wọ́n máa kọ́ ní súnà ànábì kìí ṣe pé wọ́n sọ nínú ẹ gbọ́dọ̀ máa wá ara wá irú ẹ̀ nírú tẹ̀ wáyé sunday àbí seventeen àbí shawal seventeen forty forty seven oṣù tí èbò kọ́ april five kọlóde twenty twenty six àbí ẹwà ń bì láti jẹta yes or no ìwọ tó ọba wá bí torí girlfriend ọta fún ọ̀dànù pàwọ́ ọwá bí torí boyfriend ó tó fún ọ̀kanlẹ̀ ṣùgbọ́n kí lẹ́wà tẹ́bí oríṣiríṣi àwọn àfáà náà ti bá yín sọ̀rọ̀ àtàwọn onímọ̀ irú bẹ́ẹ̀ tí wá bí ìmọ̀ kílẹ̀ wá wá alẹ́ìlmù ṣẹ̀rẹ̀ alẹ́ìlmù ṣẹ̀rẹ̀ àbọ̀tọ́ bá ní sọ̀rọ̀ lójú àwọn tí a kọ̀ ẹgẹ́ nínú sọ́bá bá ní sọ iná ọdún bàtà bẹ́ẹ̀bẹ̀rẹ̀ mọ̀kọ́ dímọ̀ àbọ̀tà àwọn sọ pé ẹnìkan bá ní sọ̀rọ̀ lánàá wọ́n sọ nǹkan báyìí wọ́n sọ nǹkan báyìí àwọn èèyàn tí wọ́n bá ní sọ̀rọ̀ bí ìgbọ̀nbẹ́ bá kú òbí ẹ lò ó ẹ máa wá mẹ́ẹ̀sì ẹ mọ̀ ìjọ jẹ́ pé máa ayé nìkan lẹ́ máa wá sọ wá rí mẹ́ẹ̀sì ẹ lò ní o kí mo lẹ́ẹ̀sì ẹ máa lò ó. àáfà ń tọ́ máa jẹ́ solution òun náà ni húsnù sọ̀rọ̀bàtì kí lápẹjẹ́ máa kí mo láàpẹ́ good companionship keeping good company èèyàn lè ní ẹmọ́ bá ní àfáwà tàbí ẹmọ́ bá ní anábíwa Muhammad ó ní àrọ́dúlù àlàdí ní ẹ̀kọ̀lẹ̀ ìfàlìyànwòrò àdúkọ́ mẹ́lùkọ́lù ẹni tẹ́ ẹ bá ń bá rìn àgùntàtọ̀ bá bá já ní ọ̀jẹ́ anábíwa mẹ́lùkọ́lù wà bosom friend your intimate friend ọ̀rẹ́ àgbò rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àlọ́bí sọ́lọ́lá àléwà ó ní ẹwò oyè sí alẹ́fẹ́ mú lọ́rẹ̀ ìwọ tó bá wọn máa fẹ́wó rẹ̀ síta ìwọ náà bá fẹ́wó ọ̀rẹ́ rẹ̀ bóra ìwọ náà bóra ọgbọ́mọ amòtírè ìwọ náà ọ̀dọ̀gbọ́n tẹ̀sí ọ̀gẹ́dẹ̀ àwọn aláìkọ̀dẹ̀ wa gbòòrò yọ wà kọ́ ọdún mọ́gbẹ́ àtọ́ bá ti mú sí wà lágbára gan-an ìwọ náà bí ìdàkúdà nìyẹn má bà ọ́ òkèrè ọmọ kí ń gẹrun kí o yọ gẹrun ní wíwẹ̀ sùn yáà ni àáfà ìwọ́dẹ̀ máa ń fa adúlá yẹ kẹ́yìn tó máa gẹrun kí o náà má bà èèyàn búrè alùmọ́rù máa má àhábá yọ́wọ́ ìkìyà àdájú sọ́rọ̀ láàrín ọ̀sán ó lè yọ ọmọ wà tó bá nífẹ̀ẹ́ tó bá nífẹ̀ẹ́ torí náà mo rò ó tó wo èdè mi ò lọ́rọ̀ kírísítẹ́nì lọ. wàhálà ìrògbò lérè mi àti kírísítẹ́nì àlejò rẹ̀ ní ìlọ́ta àlejò àlejò rẹ̀. gbọ́dọ̀ yé kírísítẹ́nì tọ́ba tọwọ́ fi ká lọ ṣùgbọ́n fi lẹ́mìí rẹ̀ àbí kí n lọ chọ́ọ̀chì ọlọ́mọ òbí ọmọdé lọ chọ́ọ̀chì àtàwọn ọmọdé wọn mẹ́ta yìí kí á fún oṣù yìí. má bàa kírísítẹ́nì rìn má bàa mùsùlùmí aṣẹ́wó rìn mùsùlùmí oníṣàbádọ́ má bàa rìn mùsùlùmí onífẹ́fẹ́ má bàa rìn mùsùlùmí tí ń fẹ́yún ọmọ yahoo má bàa rìn social media máa wo obìnrin o yóò gbé fóònù sí ibi igbá àyà rẹ̀ láti ó ti sórí íńtánẹ́ẹ̀tì ìmí ìgẹ́fẹ́ lè gbé fóònù sí ibi private park ẹ̀ níbi àwọn ọmọ ìlú olórí burúkú dé lónìí ìmú èmi rọ̀ṣù láṣì ló mọ̀ mi wà láìpọ̀ ọba jẹ́ friends lórí facebook tí mo rí pé ìròyìn ládàá lọ́wọ́ kó màá rí mú àwọn ọmọ dáàbọ̀ bá bẹ̀rẹ̀ àti tìgbà tí mẹ́rẹ̀ jẹ́ lágbájá yìí ọba àjẹ́ student mi ọba àjẹ́ family ìròyìn orí blọ́ọ̀kì ṣáàdì àmà blọ́ọ̀kì ẹ̀dà ìwọ́lọ́pọ̀wọ́lọ́pọ̀ agbóòrò mi àti ọlọ́pàá sanwó dáta ṣùgbọ́n bọ́ọ̀lọ́ mọ́ ní àwọn ọmọ rẹ̀ ń fọ́lò celebrity àwọn yá àwọn ẹ̀lẹ́bí láwọn ọlọ́kẹ́kù láwà kúrò máa sọ òdìkì àárín àwọn olóògbé ìrìnlẹ̀ máa wà ara tó máa jẹ́ solution òun nìyẹn ara ẹ̀ náà ni àlìsígáàrù bẹ̀rẹ̀ ìbàdà ẹ máa bí sí pẹ̀lú ìjọsìn jẹ́mọ́ ìgbọ́mìyé tó bá ti ń bí sí ọkásùlá ó ti láwà ọ̀sán skáàrù ó ṣe dùá ó kí zúrì ó ṣe náà ọ̀ká sílì mọ́gírìbì tó ọ̀gbáwẹ̀ mọ́ndé tọ́sí tó ọ̀fẹ́ sọ̀làlẹ̀ ọ̀ká múlìkù ìjọ jímọ̀ ọ̀ká káàkì ọ̀sán káàkì àwọ̀ ẹ̀ká láàtàrí ọ̀sán káàkì lọ́lẹ̀ wà láìtọ̀ ọba mọ́ ní bc pẹ̀lú jọ́sìn congratulation òṣòrí ìwọ wà ní ẹni tí ó wà upright ó sì jẹ́ ní eré láwùjọ gbogbo àlìsí ọmọ jù àlìsìkọ̀ọ̀mà steadfastness kó dúó déédé tó ọba ti dúó déédé ò ní àwùjọ yóò ní kó bọ̀ ohun bákan náà time management ìmá sọ àsìkò lò àsìkò tó fi sin lọ́wọ́ àsìkò tó fi sùn àsìkò tó fi wúlò fóbi rẹ̀ tó ọba jẹ́ yàwó ilé àsìkò tó fi wúlò fọmọ rẹ̀ àtọkọ rẹ̀ tó ọba jọ́kọ̀ ìyàwó àsìkò tó fi wá sí àwọ́ àtọmọ́ jẹ lọ o gbọ́dọ̀ manéjì àsìkò ẹ̀ ìwọ́n ọba kẹfà àsìkò ẹ̀ sófò àwùjọ máa kó wọ alùkọ̀ náà àtù self-content o gbọ́dọ̀ láyọ̀ yahoo àwọn ọmọ obìnrin owó ọmọ tọ́jẹ́ kọ́ fẹ́lú fẹ́lú kí lọ́pàá àwọn ọmọ ìtọ́ bá ṣe sùnà wọ́n fún lówó kò nítẹ̀ lọ́rùn bí wọ́n se wá ń fún lówó ó rò pé bí tó orí parí sínú ó rò pé bí afẹ́wó lórí kékeré ẹ nítẹ̀ lọ́rùn ẹ̀yìn ọmọ ìmà mo máa wọ ọkọ̀ àdébò tí kan náà ẹ̀yìn ọ̀dọ́ rí wàhálà ọmọ tí mo kọ́ sídẹ́ǹtì mi ọmọ tó kẹ́kọ̀ọ́ wájú mi báyìí ó wá láti ṣẹ̀sìn yunifásitì tí n bá rántí ọ̀rọ̀ rẹ̀ máa ń bà mú jẹ́ ọlọ́run ilé wà láì ní ìdíje ẹ̀yẹ ní ilẹ̀ fi ọwọ́ ọlọ́run wọlá àtọ́kọ̀ ọmọ tí wọ́n sọ ìlú ni ọ̀rọ̀ rẹ̀ kò tí tò nínú ọlọ́run bá mi tu fi ibi tí ló ti kọ́ bí mi bóyá tó ní bàbá ẹ̀rẹ́ òwe káwọn wà nílé ẹ̀ torí ọlọ́run ṣe ìlélẹ̀ tó wà nílé ẹ̀ tó bá èmi ó ti fọ́n pọ̀ sí. bàbá ẹ̀rọ android phone fún ìwọ tọmọ tó ẹgbẹ́ ò tí ì máa ṣiṣẹ́ rówó ìjọ ìmọ̀tò ló gbé ọmọ ìlú ọlọ́run tí ó ń gbádùn ọlọ́run tí ó lè tẹ̀lé ọmọ ó ní bí olóhùn olè lùgbé is too small báwọn ọ̀rẹ́ òun android phone tàn ló wọ́n dáa jù bàbá wa ní ara títí òṣèṣe bẹ̀rẹ̀ ni bàbá ẹ̀fà ń rọ̀ èmi náà ní ṣe sùúrù náà yóò tẹ́lẹ̀ gan lò ó tọwọ́ tèmi gan tí mo jẹ́ tíṣà rẹ̀ òjù báyìí lọ mo kẹ̀wé pé bàbá rẹ̀ ti ń tùké mi ní ojú inú ń bí èmi sí inú bí à ah, ọmọ tó yẹ wá kòkòkò bọ́ náà ayé ẹ̀ta ẹ̀yọ́ ọmọ ẹ̀yẹ ètò lè ah, ọmọ obìnrin mọ́

ọ̀rẹ́ rẹ̀ fìlà kan tó ń lò kánò wọn ti rà wá twenty nine thousand ìwọ ló ní one thousand nine náà ẹni tẹ̀lọ́rùn ẹ̀yìn ọmọ yìí tẹ́ ẹ̀ bá fẹ́ ká yí ọsọ yín di ọmọ burúkú tẹ́ ẹ fẹ́ wà staying upright gẹ́gẹ́ bí tọ́pìkì wà sí alukọ̀nà àtà ìlísàmù alukọ̀nà àtà you need to be self-contented. Mọ̀ wọ ẹsẹ̀ ẹlẹ́sìn sáré o. bó o fẹ́ wo èmi ìgbìmọ̀ ọmọ tọ́lọ̀ ti fún mi nú ayé tó ń ti bẹ́ẹ̀ ní òkè kọ̀ọ̀fíà tọ́lẹ̀ tó bá lo fóònù wá ń lè lò tí mi bá lo fóònù hundred ṣe lórí mi sọ pé kí ni fóònù tèmi ò ní tèmi tí lọ́kàn mi ní wá mílíọ̀n wá mílíọ̀n mi ní ṣe rẹ̀ bá jẹ́ pé you want to live a kind of fake life kí mo gbèjá máa ìwọ ọmọ tó ti máa wèrè náà ti fẹ́lọ́ṣù ọ̀n gba 50,000 ọfẹ́ máa lo láìpẹ́ sí gba 200,000 tí wọ́n wá àbàbà tí àdàpọ̀ ni wọ́n tó mọ̀ bàbá tó tàbí kárí pàdé lórí ẹni tẹ̀lọ́ wo ẹjọ́ lẹ́bi ẹ̀ka gbọ́dọ̀ bọ́ sí iye nínú kí ó ṣẹlẹ̀ fáwọn ọmọ obìnrin kan tó dé sí bọ́ọ̀lù ìtọ́sọ́wọ́n lórí àìlẹ́tẹ̀lọ́wọ́

you need to be self-contented ọlọ́run jẹ́ aṣọ oríire àwọn àníyàn nìkan tó kọ́ àníwọ̀ tó ọba fẹ́ ọfẹ́ jẹ́ ní ọlọ́ nínú tó wà lẹ̀ yìí o ọ̀fẹ́ máa ṣe rádaràdá kìí ọ̀fẹ́ kí àwùjọ kó kó orí ibú bọ̀ gẹ́gẹ́ bó ṣe kó orí búbá àwọn èèyàn àfà ní gọ́gbé o ara ń tá a tún ní ìdí òun náà ni àtàmọ́sùkù ìtùtàbí wà sùnnà àtàmọ́sùkù ìmáàdà bìlìkìtàbí jùlọmọ́ kúràrí àti súnà ọfẹ́ jẹun kí ni kùrà níwí kí ni súnà wí ọfẹ́ sùn kí ni kùránì yìí kí ni súnà yìí ọlákùnṣẹ́ sí yunifásitì kí ni kùránì yìí kí ni súnà yìí ọlọ́fẹ́ wá ẹ̀sìn kí ni kùránì yìí kí ni súnà yìí ọfẹ́ wọ̀dáàbù mọ́wọ̀dáàbù sẹ̀rífì kí ni kùránì yìí kí ni súnà yìí ẹ̀kì ọ̀rọ̀ kùránì àti súnà àáfàá lára tí yọ́ là òun nìyẹn àáfà lára rẹ̀ mọ̀hásábàtú náà mọ̀hásábàtú ìyẹn self evaluation self àfáàlì tí mo bèé self yóò dúró pàápàá mọ̀hásábàtú yẹ̀wò ìyà mọ̀hásábàtú kó tó ń múra lálẹ́ máa bí ra rẹ̀ tí mo ṣe lónìí máa ń ṣe sí rẹ̀ ní ààrẹ ṣe mọ̀ ká sùn zuri asiri magri ìṣáà tí mo ti náfílà àdúrà òní monday òní thursday tí mo gbà àwẹ̀ tí mo ti làwọ̀ àkùrádé lónìí tí mo sàtúkàwò àárọ̀ tí mo sàtúkàwò ọ̀lẹ̀ tí mo ti sọ́dá kọ̀ tí mo lọ bẹ aláàrẹ̀ wò iṣẹ́ ẹ̀rọ ni mo tó fi lónìí kí ni mo ti tí ọ̀dà èyí tó ọba ti sọ́dá ó tún fẹ́ fọlọ́ èyí tí ọba dá wà bára rẹ̀ wí wà láì tó ọba ṣe bẹ́ẹ̀ àwùjọ lónìí kò sì fún ọ lọ́rọ́ tọba tó máa self supervision mọ̀ pé ní kíbi tó ọba wà ọlọ́run yọ̀ ìwọ́tọ̀ ọwọ́ sọ funfun o tí a mọ̀ pé iwájú rẹ epo pupa ẹ̀yìn rẹ epo pupa jọ tó o bá ń kọjá sọ́ọ̀mọ̀ kọjá rẹ́kẹ́lẹ́sì kí á lẹ́sì ibi tí ẹ̀ kù tó o bá ti mọ̀ pé ọlọ́run bá rí ọmọ tó ń ṣe kọrọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní gbangba ah Allah akbar àwọn àmàkómọ̀ láyé ní àwọn olùgbà wọn ṣòkòtò wọn kò gé wọ́n tó wé láwà ṣùgbọ́n ní kọ́rọ̀ ẹlẹ́bọ̀ ni wọ́n ní kọ́rọ̀ yahoo ni wọ́n ní kọ́rọ̀ oúnjẹ́tẹ́ ni wọ́n lórí fóònù eléṣù ni wọ́n sọ́rọ̀ wà mọ̀ ọ̀nà àpèrè tí mọ̀ ń sọ̀rọ̀ àtìwọ̀ bá ń dí ojú ní òṣò olóde o ọ̀yà píṣà ní ìṣèlú pàtó ojú ní òṣò olóde. abọ́ tọ́ ọba ti lè rí wípé nǹkan kan ọ̀fẹ́ ṣe lọ́ọ̀mọ̀ wípọ́lọ̀ ń yọ wà láìsọ ọba tí mà ò nílé sàbú ọ̀fẹ́ jìwé wò ibi jílẹ̀tọ̀ ti sọ̀lọ́ ẹ wá ń ṣe wà ẹ́ kìlọ̀ ọwọ́ afẹ́ jìwé wò nọmba tù bí àkọsùlà ọlọ́ọ̀bá rí máa bá lè máa ṣe bẹ́ẹ̀ ìyẹn ni mọ̀rọ̀ ọba tù náà àtàwọ́bá tù náà àtàwọ́bá tù àtàwọ́bá tù bá ti wá wáyé kúlùbà ní ádámà ọ̀pọ̀ kúlùbà ní ádámà gbogbo ọmọ ádámà ẹlẹ́sẹ̀ ni wá aláṣìṣe ni wá wà kọ́ ìrùlọ̀kọ̀tọ̀ yìí náà àtàwà ẹni tó wá lóore jù nínú ẹlẹ́sẹ̀ òun ní ní ohun àtàwà àwọn tí túbà lọ́dọ̀ ọlọ́ọ̀kọ̀ọ̀bà àjọ́lá àwọn òní wọ́n túbà lọ ọ̀dọ̀ ọlọ́run àwọn tí wọ́n bá mọ̀ pé ń táwọn ṣe ìkọ̀dá wọ́n banújẹ́ lórí ẹ̀ wọ́n wá ọlọ́run lálàforíjì ọ̀rọ̀ wọn á lójútù ọ̀rọ̀ wọn á dẹ́tò níwájú ọlọ́run ọba àlekè ọlá àáfà ṣe máa ń ṣòwò àáfà lára tó tún lè fa ká stay upright tọ́rọ̀ wa ò fi ní dojúrú níwájú ọlọ́run ọba àlejò ọlá òun ni alhamdu bil ma'ruf wà náyú amílùmọ̀ màrádọ̀ fún iṣẹ́ mẹ́bìnú àfẹ́ màrádọ̀. tó oníwọ̀tọ̀ ọba fẹ́ kọ́rọ̀ ló dúdú tù nínú àwùjọ burúkú tá a wà yìí ìwọ tó di píṣà kí mo ló di kí mo ló di you become an Islamic preacher ah, àbáwá ló ló fi fà ní ìkọjá fún èyí máa bọ ọmọ lọ́wọ́ ẹ má bọ ọmọ lọ́wọ́ ọmọ àwọn olówó ìwọ́n tó ní kéèyàn má bọ ọmọ lọ́wọ́ ó sì mọ̀ wé wọ́n bá ní ẹ tó ṣe sẹ́kọ́ǹtì ní sísá wa ẹ má bọ ọmọ lọ́wọ́ pírísípà lọ́dẹ̀ẹ́jọ́ pírísípà lọ́dẹ̀ẹ́jọ́ kọ́ ni ọba fẹ́ fún ọ ní gíìtì ọba lọ́wọ́ fún ọ fọ́ọ̀tọ̀ wọ pírísípà fọ́ọ̀ bá ti gbà wàhálà dé. Ah! ẹni bẹ́ẹ̀ wọ́n ní ọmọ ọ̀gbìn lẹ́gbọ́n píríncípà lọ́wọ́ píríncípà ní òfò lọ fà àìlóṣe composition lọ́wọ́ ọ̀gá tó wé èdè kedere kánò ọmọ yẹn peter willis alex gbogbo ayé lọ́wọ́ pé muslim ti ta ẹ̀kọ́ ọkọ̀ ẹ̀ tó ọba bọ̀ ọkùnrin ìwọ ló ní wàhálà ìwọ lọ tó wà láì kírísítẹ́nì máa pé ọmọ tó bá ń lò ìdáàbò ìwọ pẹ̀lú ṣùgbọ́n wọn báwọn kan bẹ́ẹ̀lẹ̀ ìwọ lẹ́ẹ̀lò ìdáàbò bẹ́ẹ̀ dáadọ́ irú ẹ̀nìkan tí mo wò Facebook ọmọ kan tí kan lọ ìdáàbò tó ń ka Kùránì tó ní kọ́ máa fi alì ó máa yà Kùránì wà bá ó mú wa gáì ní bọ́ ìyẹn òfin mú sí Facebook page. ẹ̀ ọwọ́ ni kànáì ṣe tó tó lè bí kí mú sísà yẹn kí fún ní kòkòkò bí mẹ́fà tí a ti tètè rè sí ẹ̀yọ́ ìwọ́ tó ọmọ tí ó tó bá tó bá rí bá rí o ègbó ẹgbẹ́ ẹ̀ náà yọ wà láì ó ti fọ ọmọ ajá ìwọ̀ lọ́wọ́ àwọn èèyàn kọ́mẹ̀ntì pé sísà yẹn ò gbọ́n kàyé ó ń ṣe bọ́ ọkùnrin lọ́wọ́ ibù kọ́ jẹ́ bàbá rẹ̀ àbí bọ̀dá rẹ̀ mọ́tò lọ́wọ́ pọ́bí gbogbo èèyàn

àwọn ẹlẹ́dẹ̀ ọ̀dá akábòmí lọ gbọ́sẹ̀gbòmí lọ yóò ṣe nílá aláàbùsẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ibi sùkúù níbẹ̀ wà nílé ẹ̀kẹ́ oní ní gbogbo ibi tẹ́ ẹ ti jẹ ẹ̀rí sọ ẹ̀rí ṣe wá máa ṣe dá wà ọ̀rẹ́ rẹ kí èlò dá máa lò dáàbò níjọ́ pẹ́sù bá gbà wò náà tọ́ fẹ́rí ọ̀dà wọ́n ń padà torí náà ẹ̀jẹ̀ máa pàṣẹ dáadáa ká sì máa kọ àbúrú ní ìparí ní ilé sọlókùnmá àdúrà ẹja máa ṣàdúrà torí àdíìsì ẹlẹ́ẹ̀kẹrin nínú àrùbáyínà nàwàwíyà àdíìsì Abdullahi bọ́nà Mas'ud wàláì ẹlòmí ò ti máa bá dáadáa pọ̀ yọ wà kù díẹ̀ báyìí yọ dẹ̀ máa ṣiṣẹ́ ọmọ náà yọ́ wà kú lórí iṣẹ́ ọmọ náà fayẹ́dé kúlò àyó òfin wọn ẹlòmí ọ̀dẹ́ máa bá sí ọmọ náà bọ̀ yóò kú díẹ̀ tí ó kù yọ́ bá sí ọmọ àlùjàn náà ọlọ́run àgbọ̀n jẹ́ bá sí ọmọ àlùjàn náà kú ní o ẹja máa ṣàdúrà o wà láì anídìí àdúrà rọ̀bàná látúndígí kùlù bá náà bá dá ìdí àdá ìtàná wa á búlà náà mi ńlá tó kà wá àmàta ìrìnàkà lọ́tàrí wà fàábì. Allahumma muqallib al-qulubi thabbit mara ala wa ala wa ala gbogbo àwọn àdúrà àbá pọ̀ ya sọ sọ ní àwọn àdúrà pọ̀ àwọn àdúrà pé ayé wa ọlọ́dún ọ̀tà fẹ́ wá mọ ọ̀gá àdúà rọ̀bàná ápìnà ìdúníà àfànàtà wà fẹ́ láàṣìrọ̀ sí àfànàtà wákìnà àdáhàbà tààtù parí wá sí ọlọ́run ìrìn fún aláyé àbàbá wa tó wá ti wá parí ó lè ní ilé yá náà àfà náà ta áàfì ìrọ̀rùn náà àbà náà ta káyé wà náà bàjẹ́ ọlọ́run ṣubẹ̀ ẹ̀fẹ́ wa subahánàtà lọ́rọ̀ kàdé aṣáájú àwọn ọlọ́run ti náà ní ọ̀rọ̀ sọ́rọ̀ wà lẹ́kùn wà wà àkọ́tù mọ́ ọlọ́run